Malam Yusuf Adépọ̀jù èyí tí ń ṣẹlẹ̀ níbi òkú bàbá wa àṣẹ Muhammadu Jami wa Adépọ̀jù bàbá àlùbáríkà èyí tí ń ṣẹlẹ̀ nínú ilé yín yìí kò ṣàpọ́nlé fún ìkú òláyé bàbá wa o wàláì wàláì wàláì èyí tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú bàbá Muhammadu Jami pàápàá jùlọ nínú ilé yín èrò tẹ́yìn gbà tẹ́ fi ń ṣe àwọn nǹkan yẹn yọ tako táwọn èèyàn yín ti ń dúró tì í tí wọ́n gbà o. bàbá Muhammadu Jamiu ìlú ayé wọn wọ́n lu ayé lórí Islam bàbá Muhammadu Jamiu Adépọ̀jù wọ́n lu ìsẹ̀mí wọn lórí Islam wọ́n lu ọ̀dọ́ wọn lórí Islam bàbá Muhammadu Jamiu ní Adépọ̀jù wọ́n lu àgbà wọn lórí Islam wọ́n dẹ̀ parí ayé wọn sórí Islam ìkúrò wọn láyé wọn ó tún ṣèyàn lójú ọyìn alhamdulilayi I was there inú mi dùn yín pé mo wà níbẹ̀ kí wọ́n tó gbé bàbá jáde láti dé lóbu àtẹ̀mí àti sábìlà kí wọ́n ládọ́gba àmọ̀fẹ́ a dẹ̀ rí àwọn èèyàn bí wọ́n ṣe pọ̀ tó a jọ gbé bàbá wa lọ sí mọ́jìlì tàbí bẹ́ẹ̀ kiri sí wọn láàánú èrò pọ̀ bí omi tó ní kálukú ń sọ ribiribi bàbá amadu jamiu adépọ̀jù tákà mọ́dà ọmú lọ́ọ̀bìrà mọ́ àtúnjọ kúrò níbi tá a ti kírun àjọ kọjá lọ sí ìtẹ́ni tá a gbé bàbá wa lọ èrò tó lọ bí omi àwọn mọ̀yẹ̀mọ̀yẹ̀ bàbá síbi mọ́mú Ògbómọ̀ṣọ́ àjọ wà ń bẹ̀ ni ọlọ́run jẹ́ kẹ́mi bàbá náà gùn èmi àti bàbá ìmọ̀ọ́mù ògbómọ̀sọ́jọ́ kíra àdàjọ́ sọ àṣọ yí ọ̀pọ̀ àjọ sọ àṣọ yí ọ̀rọ̀ wàláyà àbúra wa àjọ padà súnmọ́ra wa nígbà tá àjọ sọ níjà kọ́lọ́ wọn jọ kó jẹ́ kẹ́mi bàbá náà gùn gbogbo tí jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ ti ń bẹ lógun mọ̀sán náà bá ní yẹjú ẹ̀ àbá Abdulhakeem bá ní sọ alága mi. èmi àti mùdírù ajígi níjọ ríra wa a bọ̀ra wa lọ́wọ́ kò sí muskilat orí ọwọ́ tá a sì jọ jọ wà mbẹ ṣé bá jọ dúró lórí àtúnṣe ni ojú ti ta yóò fi wo nǹkan yàtọ̀ sí ti káyìí yóò fi wo nǹkan mọ́là mo fẹ́ kẹ́ ẹ chẹ́ẹ̀kì àwọn tí wọ́n dúró pẹ̀lú yín èrò àtàníyàn tẹ́ ẹ pẹ̀lú àwọn àlejò tẹ́ ń gbà lẹ́yìn ikú bàbá yín àwọn supporters yín wọ́n ti fi ń tẹ epo sí aṣọ àlẹ́ ikú ọ̀láyé bàbá wa àṣeyẹ Amadu Jamiu Adépọ̀jù bàbá yìí dé lu ayé wọn dáadáa wàláì mo fi ìgbésí ayé bàbá yìí mo fi bẹ́ẹ̀ náà sínú ayé mi age of ninety years ẹnìkan kan ọ̀dẹ̀rí bad comment fún bàbá wa Amadu Jamiu Adépọ̀jù Malam Yusuf eléyìí tó lóríire fún yín abẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí pẹ̀lú pé àwọn èèyàn yìí kan máa ba ìjọ ọmọlúàbí gbogbo oníkálukú tí wọ́n fi ẹ̀mí wọn tọrẹ nítorí yín. Malam Yusuf tọ́ba kan ikú máa bá ẹ kú nítorí èèyàn ròde o tọ́ba kan kú máa bá lámọ́rí kú lónìí torí èèyàn gbọ́kadà o. Mọ̀dàbẹ́ká ẹjẹ́ ká lọ rántí ọ̀rọ̀ Ọlọ́run suratu ali imran aya one sixty three a'udhu billahi minash shaitani rajim bismillahi arrahmani rrahim wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan bal ahya'un 'inda rabbihim yurzaqun olúwa ní gbogbo àwọn tí wọ́n bá parí ètò ìgbésí ayé wọn sójú ọ̀nà tọ́lọ́hún ẹ má rò pé òkú ni wọ́n o àwọn tí ẹ mọ ọlọ́run tí wọ́n ikú wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n ikú wọ́n pàjọ ọlọ́run tí wọ́n ikú wọ́n ṣe lọ́run tí wọ́n fi kú wọ́n ṣe tọ́lọ́run tí wọ́n fi kú alukuraan olúwa ní ẹ má rò pé òkú ni irú wọn balẹ̀ ayé ẹ̀hún ẹ̀dá rọ́bì yorùsàkùn wọ́n bẹ lọ́dọ̀ ọlọ́run tí wọ́n lògbèsè ayé. Malam Yusuf Adépọ̀jù lẹ́yìn ikú bàbá ẹ̀mí bọ́ ara rẹ̀ aṣọ ọmọlúàbí táwọn èèyàn yìí ń fọ aya látara gbogbo ẹ tó fi ẹ̀mí tiẹ̀ sílẹ̀ tọ́bẹ̀ wọ́n máa bá yín ṣèdárò bàbá yín sọlọ́ọ̀rì burúkú làwọn eléyìí ni sọ́wọ́ yìí ni kọ́kọ́rọ́ àlìjẹ́ náà wà ní àbí kọ́kọ́rọ́ náà bàbá wa ṣe Ahmed Labibu ìjọba ọjọ́ Monday àwa kò níbẹ̀ àtẹ̀kọ́ láti èkó ní bàbá wa ìjọba ti gbéra wọ́n wà ní program jọ Saturday wọ́n tún wà lẹ́kọ̀ọ́ jọ Sunday wọ́n dẹ̀ gbéra láti èkó wọ́n ń bọ̀ nílòbù Malam Yusuf bàbá wa ìjọba wá sí ìlòbù sàmì yìí pé bàbá ń kábàámọ̀ ìpàwọ̀ sí wa kí tó bá jẹ́ pé èmi wà ní ìlòbù tí mi ti kú ò tí àwọn èèyàn yìí fi tí wọ́n fi tí wọn fi bẹ́ẹ̀ máa ta ìjọba lúàbí ọgá wa ṣé amadu labibu ìjọba tí mo bá wà bẹ́ẹ̀ ni mo fi ọba tó lẹ́mí mi búra á lura wa a máa nira wa tú wà kú anybody yẹn ni. lọ́jọ́ amadu yẹn bá jẹ́ pé kì í ṣe pé ti kú táwọn amadu labibu bá ní níbẹ̀ wá ń béèrè rọ́bí foolish question lọ́wọ́ wọn kí ló sí ayé ẹnìkan nípa àtẹnìkan gan. Your life is for you, my life is for me. Bàbá jẹ́ Amadu Labibu ìjọba wọ́n wá síbi Situra, bàbá yìí Malam Yusuf ẹ tóbi lọ́wọ́ ara ayé ẹ tóbi gẹ̀ anybody dẹ̀ ní in dáadáa sí i. ẹni tí ń bọ̀ látẹ̀kọ́ tí ń lọ lọ́run tó tún wá ń kọ́gbà ìlóbu wa nítorí ìfẹ́ ọlọ́run tó ní sí tó dẹ̀ wá dẹ́rọ bàbá wa ọjọ́ mọ́ndé yìí èmi ní prógámù tí mò ń lọ tí mò ń lọ gbowó ń bẹ. mo ní prógámù tí mò ń lọ tí mo fẹ́ lọ gba owó níbẹ̀ mo pàtì ní torí mo rí mẹ́sẹ́ẹ̀jì lálẹ́ pé bàbá wa mọ́mọ́dé jáde kúrò láyé àwọn ẹni irin náà láàmì máa ṣiṣẹ́ àmọ́ fi tọrọ àtibọ̀tán dáadáa fúnra wa. èmi náà gbéra agbéra láti kiri èmi àtàbúrò mi kànífọ̀ akéré àwọn abẹ̀yẹ oníkálukú pa gbogbo tó fẹ́ ṣe ti torí tí ni malami yusuf adépọ̀jù àwọn èèyàn yìí àwọn ẹnùsùn ní ara yìí wọn àfẹ́ sí ẹ̀yin bàbá yín dáadáa o ẹ̀yin ó ní bàbá tí ń sẹ̀yìn bàbá yín dáadáa àbẹ̀wò tẹ kórora yìí wọn àfẹ́ sí ẹ̀yin bàbá yín dáadáa o kó lè lè akọ́ni wọlé ọ̀kẹ́ ni mo rọ̀. torí gbogbo attack tí wọ́n bá ń fún anybody nítorí pé wọ́n wá kiri fún ìkú láyé bàbá yín tó bá di ọjọ́ gbèdé wọ́n máa máa lọ kéèsì yẹn papọ̀ mọ́ ìkú láyé bàbá yín o àáfàá níyàn o ẹ̀dẹ̀ gbàgbọ́ yẹ. mo dàgbà pé yìí gẹ́ eight embarrassment. àwọn ìdọ̀tí àti wọ̀sí táwọn olórí burúkú kan fi kan bàbá wa ṣé amadu alábíbù ìjọba wọn ò tó bẹ́ẹ̀ torí pé wọ́n wá kiri ni ló fa àwọn fún embarrassment yẹn ló fa àwọn ọ̀dọ̀tí yẹn ló fa ọ̀pọ̀lọpọ̀ tí ò ní ìtumọ̀ tí ságìrì sí yẹn lára ó tún wá di òru àná mo wá rí pé ìyá wa Ummul Khair Alhaja Kafila Kaulan Sayyidul Mu'minat gbogbo tí jésù rádìlì mú ìrẹwàlẹ ìkirè local government wọn wá sọ́dọ̀ yín ìyàwó alájà kavina kaula umuni muminat gbogbo tí ń jẹ Ọ̀yọ́ state wọn wá sọ́dọ̀ yín àwọn tí oníyàwó mẹ́ta náà tún perform kótó di para rẹ̀ balẹ̀ ṣé ìsìlámù náà lélẹyìí. ìsìlámù náà làwọn èèyàn yìí ni wọ́n ń ṣe ẹgbọ́n náà bẹ́yìn bá tiẹ̀ kú láyé tó kú bá kú kí ni tí sẹ̀rí aṣọ ẹ̀pọ̀ yẹ ká máa ṣe lẹ́yìn òkú kí ni tí sẹ̀rí aṣọ ẹ̀yà àdùsùn náà sẹ́yìn tá ń dẹ́wò lẹ́yìn ikú bàbá ọmọ amadu jamiu adépọ̀jù bàbá àlùbáríkà sẹ́yìn tí sẹ̀rí àkọ́wánu sẹ́yìn tí súnà kọ́wánu ẹ̀ attack anybody ẹ̀ ọ̀rọ̀ anybody ẹ̀ dàbí ń ba ìjọmọlúwàbí anybody jẹ́ sẹ́ǹtú ẹ̀yin bàbá muhammadu jamiu adépọ̀jù sẹ́ni abẹ́ ń bẹ̀yìn bàbá yìí jẹ́ ọlọ́mọ abẹ́yìn tí náà jẹ́ gbogbo iye yìí tẹ́ ẹ bá ronú àti bá ẹ̀yin bàbá yìí jẹ́ pẹ̀lú akitiyan bàbá yìí nínú islam age of ninety years tí bàbá yóò dé ṣe kankan mí lẹ́yìn kẹ́límọ̀ láyé lọ́la tí bàbá yóò dé ṣàsọ́ọ̀lẹ̀ burú tó ẹ pé àsọ́ọ̀lẹ̀ rẹ ni bàbá wa yìí sọ. So. ẹ̀dẹ̀fín kúrò láyé bàbá sẹ́mu amadu jamiu adépọ̀jù ẹ̀dẹ̀fín ba ìjọmọlú àbí ara yòókù jẹ́ burúkú ni. sọlọ́ọ̀rì burúkú nìyí ni. kí ló kẹ́ ìgbésí ayé ẹnìkan nípa bàbá sẹ́mu amadu Labibu ìjọba malam yusuf. sọ́gà àwọn ọ̀wá nímọ̀ ká màmá ìpè kí làwọn wulẹ̀ wá kí n sí kí kí tẹ́nibọ́dì bá wá kí kì í ṣe pé yóò jí bàbá àmọ́ gẹ́gẹ́ bíi tí súnà kọ́ wa táyì náà dẹ̀ jí alábàárí kọ́ ọmọ. ẹ jí alábàárí kọ́ ọmọ kò sókùn ńlá ọmọ ńlá níbẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá sí ìlòbù àwọn àtàwọn àlòbù níjọ Monday àtàwọn tí wọ́n tún wá torí tí ló ń kálukú fi wà ẹlòmíì ọmọ bàbá ẹlòmíì ọ̀rí pàfọ́mẹ́ǹtì wọn but Mọ́lámù Yusuf ẹ tóbi nígbà yìí oníkálukú látara àgbèsè yín nínú Islam látara ìwà àtẹríba yín látara àtẹ́dísì yín pẹ̀lú èèyàn látara ẹ̀ńtẹ́fí máa ń báwọn èèyàn sọ̀rọ̀ èyí táwọn èèyàn yín dẹ́wò lẹ́yìn ikú bàbá yín sọ́bà ìlànà ṣẹ̀ríà mú sọ́bà ìlànà súnà mú. ọ̀pọ̀lọpọ̀ oníkálukú fi ilé ẹ̀ sílẹ̀ oníkálukú fi ọmọ ẹ̀ sílẹ̀ oníkálukú fi ayé ẹ̀ sílẹ̀ oníkálukú fi bùkátà tó fẹ́ gbọ́nú ayé ẹ̀ sílẹ̀ ọwọ́ adùn fi ẹ̀mí ẹ̀ lé ọbọ̀ ọ̀nù ọkọ̀ ń bọ̀ lọ́dọ̀ yín ọwọ́ ń dọ́dọ̀ yín àwọn èèyàn yín wá àtáàkì wọn badly. àbáàdà ni àtẹ́rìjù àǹtakùn ní rọ̀fíì kàkàwọ̀mọ̀ láwùn sáàdùn wà á ń tàbí gẹ́rì sáàdì. kúndẹ̀rọ̀ fi kẹ̀kẹ́ wọn gbogbo oníkálukú náà ló fẹ́ jọ bàbá wa Amadu Jamiu O oníkálukú náà la ní oríire wọn ọjọ́ etí bàbá yìí kú Malam Yusuf èrò pọtọ kọjá bẹẹ. àwọn ará Èkó ẹlòmíì ti dé ìlú láti Èkó ará ará gbogbo oníkálukú wa lóòdù ara wọn sọ́dọ̀ yín ikú ọ̀láyé bàbá yín ẹ̀dẹ̀ Malam Yusuf ẹ̀dẹ̀ lajúlẹ̀ táwọn olórí burúkú kan tí wọ́n fi ń fi ikú ọ̀láyé bàbá dẹ̀ ń sí aṣọ èèyàn ẹ̀ sì lè bóde tí mo dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ òní bá jẹ́ wàláì malam yusuf mama pa fara faramẹ́kẹ́ni kẹba ìjọba lúàbí ń jẹ́ bàbá wa ṣe amẹ́dà lẹ́bù ibi ìjọba ọ̀gá wa wọ́n wá sí lóbu èmi gẹ́ ń rìgírẹ́tì pé kí lọ̀gá wá sí torí bí ó ṣe gbéra látẹ̀kọ́ àwọ̀ jẹ́ mọ́ wà wú ẹ̀ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ lò ìyá àlùbáríkà ẹ̀fù èmi tún lọ dúró dè wọ́n ní abẹ́rẹ́ kí mo fẹ́ pàdé àfáà ká tó wọnú Òṣogbo àti ọ̀nà tí wọ́n gbà wọ́n ti kọjá ibi ti dúró wọ́n lọ lóbu tí mo bá mọ̀ pé àtáàkì lẹ́fún wọn ni máa tọ́nu máa tẹ̀lé wọn wòrí ọ̀pọ̀ tí wò níjọ náà wàlá alukuraani ọlọ́run lélẹ̀ yìí gbàgbé mo ṣe ṣẹlẹ̀ sùmọ́ràn tìlì mú mi nì ntọ́ tẹ́ wa lọ́rùn tó dàbí wàhálà òsì àbí ẹ̀yà wèrè ni. bẹ́ẹ̀ ni bọ̀dì bá wọlé ṣé ẹ̀jọ̀ wọ ni bẹ́ẹ̀ ni bọ̀dì bá wà ní jẹ́nẹ̀ṣà àjọ máa wọ ni. anabi wa musa sallallahu alaihi wasallam adabuli mari khairu min sàbí ẹ̀kọ́ ọmọ ènìyàn ó lóore ju owó ẹ̀ lọ ẹ̀ ń pa kéwò ẹ̀ ń pa ẹni mẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ ní ẹ̀kọ́ kéwù lásán lẹ ké ọpọlọ ọlọpọlọ ló fẹ́ sọ ìdí wèrè gbogbo tí àtẹ̀pá kí àtàdísì tẹ́lẹ̀ mọ̀ ṣé báwọn kan ni wọ́n kọ́ sílẹ̀ nígbà tí abomi lámùyín bá rẹ́gún ẹni tó kún ẹ̀bẹ̀ kí ni kò rí orí yìí ti dàrú ni èpè mú yín ní sẹ ya wèrè ni. bàbá jẹ́ amadu ìjọba wọn wá bẹ̀ yẹn ẹ padà ń kọ́ bọ̀ ọlọ́fun ẹ ń kọ́ bọ̀ ọ̀gá wọn ẹ ń kọ́ bọ̀ ọlọ́fun ẹ ń kọ́ bọ̀ ọlọ́fun àtàtà fi ń fi ìkọ́ bọ̀ ọlọ́fun yẹn tẹ́ ẹ fi fi ń ba ìjọmọlúwàbí wọn jẹ́ táwọn olórí burúkú kan fi wá dúró láfẹ́ wọ́n wá pínrọ́ kiri torí pé wọ́n wá sí lòbù ṣé gbogbo tí wọ́n ń ṣeun bí wọ́n ṣe àtàkì ọ̀gá wọn ṣe amadu labibu ìjọba malam yusuf wọ́n ń kọ́ ládàá rẹ̀ náà sórí ìkú láyé baba muhammadu jamiu ẹ jẹ́ n sọ fún yìí o ẹnì àkọ́ iran fàkọ́ iran wọ́n kọ́ o kùránì lọ́dàjì oyé wa pé iná náà lùlù yìí ni máa tẹ̀ wọ́n ní túbù máa ń kọ́ dààmú wà á sára òun wà kúlà sí yàtọ̀ iná bíi mọ́mí mubin. prince mo gbọ́dọ̀ yín wàláì mo gbọ́ yé bàbá jẹ́ amínú làbíbi ìjọba ìfẹ́ tí wọ́n ní sí wọ́n dẹ́dọ̀ yín wọ́n túra palẹ̀ ni sùmùrà ìtura kalẹ̀ sọ́dún yẹn sùmùrà tó lè mú mi ni a máa múra tó gún ọba ṣẹlẹ̀ ni. ẹ gbọ́ báwọn bàbá wa ti kọ́ lórí ni ìṣe kéwu oògùn lọ́jà mọ́ ìṣe kéwu oògùn lọ́jà mọ́ bí ọkọ̀ bí àdá nínú ìpínlẹ̀ ẹ̀dá tí ọba lè jagun kò ní lè kéwú iṣẹ́ kéwú ogun ló jẹ mọ́ iṣẹ́ ogun ló jẹ mọ́ bí ọkọ̀ bí àdáni nípìnlẹ̀ ẹ̀dá tí ọba lè jagun kò ní lè ẹ̀yà wẹ̀rẹ̀ ni. àṣẹ àlè kásábí ayọ́lò abúrò ní sẹ́yìn gbogbo anybody wá ń wá bí òkú yín Malam Yusuf.

bàbá Muhammadu Jamiu Adépọ̀jù wọ́n lu ayé rẹ̀ wọ́n dẹ̀ kúkú rẹ̀ wọ́n sì lọ́lọ́ rẹ̀ àwọn ẹni rẹ̀ ni wọ́n dẹ̀ sìn wọ́n èyí tí wọ́n ń ṣẹlẹ̀ yìí alukẹ́sẹ̀ tí wọ́n fi ń kẹ gbogbo àwọn èèyàn nítorí pé wọ́n wá bá yín dárò yìí sọ́ba mu ìyàwó alájà kàfílà káwùlà ìyàwó alájà kàfílà káwùlà. alájà náà tó wábẹ̀ yẹn oníyàwó mẹ́ta ọmọbọrùn mi bí gomadi olómi yẹn òun náà nínú ẹ̀rọ mọ́lá jẹ́kẹ̀ọ́ ya ó àtàkì wọn. lórí ọrọ tí òṣè gbọ́ létí kíru oníyàwó mú mẹ́ta mẹ́ta pé òun kéwù kóńtọ́ dẹ̀ẹ́dẹ́ òun àwọn náà nígbà tó ké tó wà yẹtí mu kọ́ni bá yẹtí mu yẹtí mu ẹlẹ́mi wà gbogbo yín lẹ́kẹ́ tákàdá lẹ́kẹ́ gbogbo yín lẹ́kẹ́ tákàdá bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ lẹ́kọ̀ọ́ ọ̀bá yẹn sọ̀rọ̀ ẹ ní ẹ̀kọ́ ọ̀bá yẹn ṣe. sẹ́rù tó ṣẹlẹ̀ pẹ̀lú Malam Yusuf yẹn ṣé n tẹ́ ń dẹ́wọ́ pẹ̀lú gbogbo àwọn èèyàn yẹn ṣé súnà yín náà lọ́kọ̀ yín bẹ́ẹ̀ ṣé sẹ̀rí yín náà lọ́kọ̀ yín bẹ́ẹ̀. ṣé súnà yín lọ́kọ̀ yín bẹ́ẹ̀ sọlọ́sọ ní àsìnú liali Jafar kọ́dí àsọ́bà wọn máa yẹ sùgbù lù ún. sẹ́ńdẹ̀ ṣe Malam Yusufu ìtàbùrúkú lẹ̀ ń kọ́ lẹ̀ lẹ́yìn ikú bàbá Muhammadu Jami Adépọ̀jù gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ kọ́tẹ̀ bùn ìṣẹ̀dá bàbá yẹn àgbèsè bàbá yẹn ní Islam máa fara ní. ó máa fara ní. alájà kàbílà kan náà wà bẹ̀yẹn níbi àtáàkì oníyàwó mẹ́ta ọmọ tó ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé kí ló ti bọ́ sọnù lọ́wọ́ ẹ. ṣé ìmọ̀ náà lápẹ̀ ń gùn wá báyìí àbíkéw láìláìlọ́lá ta ló nímọ̀ tó ṣe ìtàn kò tí ì sí lábẹ́ sánmọ̀ yìí kò tí ì sáfà kankan kò sí ìtí mùsùlùmí kankan kò tí ì sẹ́ni tó kéwù kankan tó ní ìmọ̀ tọ́lá làáfẹ́ nímọ̀ tó ṣètàn ibo ni ṣètàn parí ẹ̀ sí kí ló sọ ṣètàn dórí ibú takaburu ni takaburu ni ẹ̀ẹ́dẹ̀ rọra ẹ̀ẹ́dẹ̀ rọra ẹ̀ẹ́dẹ̀ rọra dẹ́ẹ̀dẹ̀ mẹ́ra wo ilẹ̀ yọ ẹni tí ò kéwú náà ní tó ké káfíńtà kéwú kan ní bíríkìlà kéwú kan ní mẹkáníìkì kéwú kan ní dírẹ́fà kéwù kan ni ọlọ́kadà kéwù kan ni ẹni tí ò kéwù náà ní tó ké. ṣebí bí àti jíbi máa mọ̀ pé mọ̀ sọ ṣebí àjọ pàdé nílòbù àṣàkọ tó péye ń bẹ lára àmọ́ Ògbómọ̀ṣọ́ wàlẹ́ ẹ̀kọ́ ń bẹ lára àmọ́ Ògbómọ̀ṣọ́ kọ́lọ̀ ọjọ́ kọ́ bá mi sànú bàbá ìmọ̀mù náà ṣebí mọ̀mù Ògbómọ̀ṣọ́ kọ́lọ̀ bá ń fún wọn ní sùúrù tí ọpọlọ tí wọ́n fi tó Ògbómọ̀ṣọ́ tí ó tún fi tò jù báyìí bàbá ìmọ̀ ọmọ ajọ àjọ kíra àjọ wọ́n ní alájọ ọ̀nà òdodo ẹ mọ̀ mí rí mi mọ̀ rí ẹ rí mi rí mi rí mi dákọ̀ yín tí sọ tẹ́yẹ̀dẹ́ rí sọ̀rọ̀ wọn inú pàpọ̀ máa jẹ́ pé ti tẹ̀kọ́ ni ti ni. Ọrụ ẹ̀kọ́ ni bàbá yẹn sọ. ọrụ ẹ̀kọ́ ni bàbá yẹn sọ. ọlọ́mọ bàtí wọn jẹ́ láyéláyé. tó ti bàbá ni alájọ́ ọ̀nà òdodo ọ̀rọ̀ tẹ́ sọ pọ̀ sẹ́yìn ọmọ yìí pọ̀ ni mo ní mo ní kẹ́kẹ́ ṣáájú kan nígbà táwọn a dẹ̀ so mọ́ra mo rí pé olóríire ni bàbá eléyìí ìmáàmù ìmáàmù torí ẹ̀ pé ni frustration gbà mí frustration gbà mí a máa jẹ́ kíyàn sọ àwọn ọ̀rọ̀ mi a dẹ̀ so mọ́ra ẹ tó gba nọ́mbà ṣé ìmáàmù Ògbómọ̀ṣọ́ níjọ náà ṣe bí ìsí àti wá wọn ni. àbá àjíkìní mo rí àbá àjíkìní mo bọ̀ náà kátìkì ẹ̀kọ́ wà táàkì ní báàdì ìjọ náà á lura wa táfẹ́ para wa wẹ̀rí ọ̀pẹ tí ń wò ẹgbàgbé bó ṣe ṣẹlẹ̀ tí mi sọ ọmọ alẹ́ sọ̀rọ̀ láti lè mú mi ni àtàwọn àjíkì ni àmírù mùdírù àjíkì kíra wa bọ̀rọ̀ lọ sàlámù aláàdé àjọ kíra wa ó kálukú bá tiẹ̀ lọ that is normal protocol from Islam Malam Yusuf àtáàkì tí àwọn èèyàn yín tí wọ́n ń fún gbogbo àwọn tí wọ́n wá kí ẹ̀rí tí ayé alukuriani osuratu yasin iná nánu nu yilimot wọn nà kìtùbù máa kọ́ dààmú wà asara sára wọn wà kú làṣẹ aṣọ iná òbí má mi mú bí gbogbo tó bá tún ṣẹlẹ̀ ní dáadáa àti dáadáa ikú bàbá wa àṣẹ muhammadu jamiu adépọ̀jù wọn kọ́ lẹ̀ o. ẹ má jẹ́ kí àwọn tí wọ́n dúró pẹ̀lú yìí ẹ má jẹ́ kí wọ́n kọ ìkọkúkọ lẹ̀ fún bàbá wa jamiu adépọ̀jù o bàbá yìí wáyé aráyé wá o wọ́n rí àṣìṣe o wọ́n kú dáadáa o wọ́n pàdé ọlọ́wọ́n dáadáa àwọn olóríire ni wọ́n gbé wọn o àwa olóríire tó dẹ̀ fà á nà mí nínú. àwọn olóríire la kírun sí wọn lára o àwọn olóríire la gbé wọn lọ tẹ́ o torí pé ọmọ olóríire ni wọ́n bí. Malam Yusuf attack ẹ jẹ́ bá mi sí à program yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ Malam ẹ lọ sọ́tọ̀ ọ̀pọ̀ àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú yín wà tá kàlájà kàbílà káwùlà kí ló dé tójú òtí wa ní ìsìlámù náà ta ní kó kọ́kọ́rọ́ àlìjẹ́ nàgẹ́ lọ́la náà èpè mú yín ni gbogbo ìbádà tẹ̀ ń ṣe ìjọsìn tẹ̀ ń ṣe sọ́nà ti fi hàn kó ń gbà ni tó ti gbà lọ́wọ́ yín ni kí lẹ̀ rí. kí lẹ̀ rí tẹ́ ẹ fi ròyìn pa ẹ mọ́ tẹ́ ẹ fi rò pọ́lọ́ ń gba lọ́wọ́ yín. tẹ́ ń sọ̀rọ̀ bí ìgbà pé kọ́kọ́rọ́ àdìjẹ́ ní ìbẹ̀ lọ́wọ́ yín. mo gbọ́ dání kẹsàn-án mi pé wọ́n mẹ́sàn-án náà mi náà wọ́n àná mẹ́sàn mi kí n wà ní ọ̀dọ̀ bàbá malamadi musu yusuf adépọ̀jù kẹ́nìkan lórí ìyá àwọn dàrú wàláì rọ́bùlì kábà á sẹ́ra wa lẹ́sẹ̀ tá a hun di ara wa ni á gunra wa tá a sara wa ni. màá dé wà níwájú ẹ dé máa bá mi jẹ́ ẹni tí ó kú yóò kú yóò kú ẹni tí ó kú wọ́n bú yéèyàn ọlọ́jọ́ ọjọ́ kú wọn ti pé ọjọ́ kú rẹ ti pé ọyẹ ni wọ́n ní kò ní dáa fún yẹ tí ìsìnkú ẹ̀ sábàdà ó ń tàn wí direct ọjọ́ kú rẹ ti pé ọyẹ ni mọ́lá Yusuf Adépọ̀jù àwọn tí wọ́n post online after death your father. That is bad something. That is bad Issue. That is bad message. I am crying swear to yes. Àfààní ẹ̀dẹ̀ gbàgbọ́ yé. Inú mi ni nípa ẹ̀dẹ̀ mi pé ìlú tó ń kálukú ti wá. Ó jìnà gan. Gbogbo oníkálukú wa tá à ń wá yẹn kì Baba. ṣèfẹ́ bàbá yín ló gbé adébẹ̀ o. Mọ̀lá Yusuf no ìfẹ́ Baba. yín kọ́kọ́ o ìbẹ̀rù ọlọ́run ẹsẹ̀ lẹ́ni àti ìfẹ́ tó ń kálukú nísìn ìbẹ̀rù ọlọ́run àti ìfẹ́ tó ń kálukú nísìn gbogbo iye wa tá a wà náà kọ ọjọ́ orí wa jìnnà sí kárò ipa bá bàbá yín ṣèjọba pátápátá àwọn tí ó jí àwọn bàbá wa tí wọ́n tó bá bàbá yín ṣèjọba gan bẹ́yìn ọ̀bàjọ́ ọmọ gidi wọn ni wà torí ipa gidi ni kò sókùn lọ ọmọ ńlá níbẹ̀ bóbi bá tóbi bókù bá tóbi tó lògbèsè ayé tó tóbi tó tóbi nínú ẹ̀sìn tí ọba bí ọmọ rẹ ẹ ní láwọn èèyàn gidi bẹ́ẹ̀. àlùwàlá ló ṣe rú àbí. àlùwàlá ló ṣe rú àbí. ọmọ nìkan kò bí. ọmọ ní kòkó bí o Malam Yusuf ètí ń ṣẹlẹ̀ wàláì tàláì Malam Yusuf Adépọ̀jù ètí ń ṣẹlẹ̀ nínú ilé yín lẹ́yìn ikú bàbá Muhammadu jami Adépọ̀jù mo nígbàgbọ́ pé inú bàbá yẹn ò lè dùn sí lọ́rùn torí kí bàbá náà wọn láìkì wàhálà sentiment ni wọn láìkì amòye ọ̀pọ̀lọpọ̀ cases amẹyẹ ọ̀pọ̀lọpọ̀ yíṣù tí bàbá yìí yanjú lójú ayé wọn ká tó kúrò láyé amẹyẹ wọn wá kúrò láyé tán àwọn kan tó wá ń bíldì wọn tún wá ń rìn ní ogun ṣé wọ́ọ̀dù ọyẹ́ ń ń kó ti máa padà lórí àwọn tó ti lọ ẹ wá ń kọ́ bó ń kálukú lọ́nà fún ẹ kó gbogbo àwọn kan ọ ọmọ àfún inú súnlẹ̀tì ìṣẹ́tì ẹgbẹ́ babalọ́lá báyọ̀ ṣé ọjọ́ kátẹ́ kọjá gàtẹ́ ọfẹsẹ̀ méjèèjì dúró gàtẹ́ gàtẹ́ ọyẹ ya gẹ́gẹ́ ti bọ́sọ̀ láì gbà ṣẹ̀bẹ̀ rí àwọn olórí burúkú tí wọ́n lọ gí ọ̀rọ̀ bàbá wa ṣé abẹ́dà làbíbù táwọn olórí burúkú fi wá followers orí ìṣẹ̀dá tó jẹ́ pé èmi àtọ́ládọ́gba àti kúrò nílòbù kó tó di pé ṣé amadu labibu ìjọba dé súnmọ́ bí láìlẹ́dí láìláìlá kò sóògùn ẹ̀ ẹni tí ìbá fẹ́ jẹ̀wẹ̀ ìbá fẹ́ jẹ̀wẹ̀ gbogbo wọn àjọ pẹ́ wọn ju wọn ìbájọ kó wa lọ station ni ẹni tí wọn ìbá kó lọ hospital wọn kó lọ ẹni tí ó kó lọ station wọn kó lọ station màá dé wà ń bẹ̀ yẹn ẹ dẹ̀ máa tàkì àfààní kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ nínú gbogbo yín bẹ́ẹ̀ kò sí ẹni náà tó tó bẹ́ẹ̀ mí yẹn bá dàgbà lọ́jọ́ orí màá wọ́n lẹ̀ bí ẹran bódìjà. Malam Yusuf Adépọ̀jù ẹ̀rọ wo slot yas ọ̀rọ̀ tẹ́ mọ ní àyà kejìlá iná nánú ní òjìlè máa tẹ̀ wọ́n nà túbọ̀ máa kọ̀ dámù wọ́n àṣàrà hùn wọ́n kú làṣẹ aṣọ ìnáwó fún imáàmì mubin. Mudasir Yusuf èyí tó ń ṣẹlẹ̀ ní pé gbogbo àwọn tí wọ́n lọ ń kí mọ́làm nílòbù ẹni àwọn tí wọ́n wà pẹ̀lú mọ́làm lọ attack bad wọ́n ní ẹ̀ lọ cover ìjọmọlúàbí wọn táwọn kẹ́dẹ̀ ń lóòdù ẹ̀ sọ́ọ̀láì bí ọ̀gá wa ṣe amẹ́dà làbíbù ìjọba ẹ̀yà wọn tí wọ́n post nípa ọ̀gá nítorí kí wọ́n lọ sọ́dọ̀ mọ́làm alájà wọn kàfílà káwùlà ó mú ni mùmí náà ti gbogbo ọ̀yọ́ state sẹ́ni ni mominat ìrẹ̀wọlé local government ìkirè iná ni mo ń sọ yìí àwọn náà wọ́n lọ ọbẹ̀ ìjà náà tó bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n dẹ̀ ń gbé sọ̀ láì àwọn kan tí wọ́n dẹ̀ láròjinlẹ̀ wọ́n lọ kọ́ tiẹ̀ bàbá wa sọ Muhammadu Jamiu Adépọ̀jù bàbá yìí dẹ̀ wọ ayé rẹ̀ wọ́n lu ayé rẹ̀ wọ́n sin Ọlọ́run dáadáa wọ́n lọ bá Ọlọ́run dáadáa wọ́n pàdé Ọlọ́run dáadáa wọ́n dẹ̀ tún lọ dáadáa àwọn olóríire èèyàn wọ́n dẹ̀ ṣe sìtúrà bàbá yìí lẹ́yìn ikú bàbá sọyẹ ká wá gbé pé àtáàkì ni wọ́n máa ṣẹlẹ̀ kò dáa ẹ̀yin tá ìbéèrè tó ń ṣẹlẹ̀ ni mo ń sọ yẹn o gbogbo anybody tó dẹ̀ wá sínú òbú wọ́n wá nítorí tọ́lọ́ àti torí Malam Yusuf Adépọ̀jù kọ́lẹ̀ mọ́ bàtí bàbá náà jẹ́ láíláí Malam ẹ stọ́ọ̀pù àwọn tí wọ́n àtàkì àwọn èèyàn lọ́dọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà fẹ́ wá wọ́n fẹ́ wá ṣẹ̀ṣẹ̀ ìjọmọlúàbí yín òun náà ń wòye pé sáwọn èèyàn yóò tún ní kọwọ́ bọ̀ ń lẹ́nu. ẹ àfáyé oníkálukú lẹ̀ fàlàyé your life is for you my life is for me don't threat me because of my life don't threat me leave me alone. bọ́bá kan kú bẹ́ẹ̀ kú. ẹni tó bá torí ẹ̀ ọ̀kadà ròde ó lè torí ẹ̀ nìyẹn ìṣẹ́jú kẹsì kejì ní ni bí ìṣẹ́jú márùn-ún ẹ kí gbogbo ayé anybody àwọn tí wọ́n bá ti wá kí mi ẹ máa lọ́rọ̀ tó fẹ́ bá wọn sọ kó jọ lọ pàdé ibi tí wọ́n bá ti pàdé ká má fi ìjókòó nílé yín fún ìkúrò láyé bàbá wa àṣẹ Muhammadu Jamiu Adépọ̀jù ká má fi ṣe bọ́ọ̀sítọ̀ọ̀bù ìpàdé ọ̀rọ̀ ìdọ̀tí ni wọ́n ń kó báwọn èèyàn inú bàbá wa Adépọ̀jù kò ọ̀dẹ̀ lè dùn sí torí bàbá kò lè wà láyé kí wọ́n lajú lẹ̀ káwọn kan máa sọ̀rọ̀ síra wọn ká máa bára wọn jà. táyé ṣàtúnṣe tẹ́ kó láyé ni. bàbá adébọ̀jù bàbá dénú ilé wọn rí ṣe bá ń rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn lọ́nláì à ń rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sùúrù bàbá yẹn lọ́nláì à ń rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àtúnṣe bàbá yẹn why. ẹ̀bùn ẹlòmíì mọ́làmù ẹlòmíì mọ́làmù rò yí pé ó lè wá ẹlòmíì tí wọn ò rò pé gwọ pè wọn ó pè wọn wà náà ó pè wọn náà wà náà. ṣe Islam náà nílé ìta àṣeyẹ. ṣé wàá Mudasiru Yusuf. mo rò bá ti gbọ́ Yorùbá mi yé èbó yìí tẹ̀ fọyẹ́ tóbi lọ mo sọ mi pé mi níjọ́ sunday mo rí message lọ́nláìn ah mo ní màá dé lòbù mo dẹ̀ ní program níjọ́ monday program tí mo lọ gbowó bẹ̀ ni but mo fi lílọ yẹn máa jẹ bí ah, ọba tó ti gbé kí bàbá yọ parí ayé wọn sínú islam pẹ̀lú ọjọ́ orí ọlọ́run kọjọ kó fáwọn náà lẹ́mìí gígùn àtàlàáfíà kádẹ pàdé ọlọ́run dáadáa afẹ́sì lòbù mo náà mọ̀ ní ọgbọ́kọ̀ ta alọ́ọ̀rẹ́kú ọkọ̀ ìbẹ̀rù ọlọ́run àti ìfẹ́ ta ní simalam yusuf ni lílọ owó òjì kù àmọ́ nílò ọwọ́ kọ̀sọ̀ bá bàbá tó lọ ọ kọ̀sọ̀ bá ọmọ rẹ tí wọ́n bí kẹ́mi wá wà mbẹ́ kẹ́nìkan kò fẹ́ àtàkì kó mọ sọ̀rọ̀ kan lọ́nláì máa dín tọ̀ nígbà jù ni torí máa bí lẹ́yìn pé sẹ́yìn tí mo torí ẹ̀ wá bẹ̀yẹ nìyẹn kò sún tọ̀hún Mudasir Yusuf mo ti sọ pẹ́ǹtì ibẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀bẹ̀ náà ni pé kí mọ́láàmù ọmọ gba gbogbo àwọn tí wọ́n àtàkì àwọn èèyàn tí ń kọ́ ọwọ́ bọ̀ àwọn èèyàn lẹ́nu kí mọ́láàmù ọmọ gba àwọn láàyè mọ́ ẹni ọba dọ́dọ̀ wọn kò sì tásíà láàrin ìṣẹ́jú márùn-ún ètò ọba mọ̀ nípa bàbá kọ́ sọ́ ètò ọba jẹ́ pé nípa mọ́láàmù ìjọba mọ̀ ní ti dáadáa kọ́ sọ́ kó kálukú ọmọ lọ kí mọ́láàmù Yusuf ọmọ fààyè gba kí kankan nú àwọn ìka tí wọ́n jókòó tì wọ́n yẹn ká má báyìí gba ká má kọ́ àbọ̀ ẹnì kankan náà fún mọ́ bẹ́ẹ̀ débi kí wọ́n máa ba ìjọmọlúàbí òǹkálùkù jẹ́ mo rẹ̀ pé mùdá ṣé wà mùdá ṣèlú Yusuf ṣe é gbọ́ mi yé. èmi tẹ́mi lọ lóbùn níjọ Monday ìjọ Monday yẹn ni mo tó fojú Kamalam Yusuf láìfù rí tá a dẹjọ bọwọ́. káfàlì fara lè ó tó níyànjú fún mi tí mo bá mi Lami Yusuf bọ̀wọ́ tá àdéjọ fojú kara báyìí lẹ́yìn kí mo wo program wọn online ìfẹ́ ni mo sì ní sí wọn. pé mo ní dà wá láàmú ẹjọ jẹ́ kí mẹ́sẹ̀gì mi ọkàn Lami Yusuf lára ṣé Ahmed Labeeb ìjọba wọn wá bẹ̀yẹn nìsín ẹ lọ náà wọ́n ti sọ ìwà bẹ̀yẹn di regret di àbámọ̀ fún ìjọba ọ̀gá wa àgbà alájà kàfílà káwùlà àwọn náà wá bẹ̀yẹn irú oníyàwó mẹ́ta ẹgbẹ́ bígbó oníyàwó mẹ́ta tọ́jú orí òun àtàkọ́ bii mi dàrú wà láyọ̀ dàrú náìtì ni mo ti ń jẹ́ baba alámọ́rí mi ì dẹ́ sọ mi kékin tó bímọ. kí là ń bá kiri náà ṣe à ń kó ìsìláàmù ni àbá ń yọrọ islam náà babalọ́lá wọn parọ́ ibẹ̀ là ń sọ. ibẹ̀ là ń sọ ọ̀gá wa sí abẹ́dà làbíbù ìjọba wọ́n lọ bẹ̀ wọ́n padà sọ ara wọn ẹ débẹ̀ àwọn tàpàtà tàfọ̀rọ̀ ṣé yẹn gbogbo ẹ̀yìn àlùsùn náà ṣé èyí tí wọ́n ní ká máa ṣe lẹ́yìn òkú nìyẹn torí ẹlẹ́yìn lẹ mọ́jú ẹ̀dẹ̀ mọ̀ pé mọ́ láàmú ọ̀la pọ́n ẹlẹ́yìn lẹ mọ́jú ẹlẹ́yìn lẹ dáa jù ṣé sítórì sítórì tí wọ́n ń kọjá lọ lẹ́yìn ikú bàbá wa ṣé Muhammadu Jami Adépọ̀jù ṣé sítórì gidi nìyẹn. gbogbo àwọn tí ẹ bá wá tóbi gbogbo tí ń tóbi tí ń tóbi tí ń lọ kí mọ́làm ẹ̀ wá ń gbìyànjú àti fẹ́ fa sọyà máa la ṣe fẹ́ rí òun kẹ́yà ayé yín. gbogbo àwọn tí ń tóbi tí ń tóbi tó ń kálukú fi lé àtọ̀nà rẹ̀ lẹ̀ tó ń kálukú fi bùkátà tó bá gbọ́nú ayé ẹ̀ lẹ̀ tó tún fi ẹ̀mí ẹ̀ sílẹ̀. torí pé kálukú ti mọ̀ pé àlùmọ́ọ̀tù báàbù wà kúlù náà sílẹ̀ ayélu yàrá ìtàsí ríjà bá dàlùmọ́ọ̀tù mọ̀ dáàrú. wàláì mo fi olódùmarè ọba tó láyé lọ́run búra tó kọjá pé àwọn ò tí ì kú onídòbù níjọ́ mọ́ndé lẹ́ńdẹ́rù tẹ́ǹdẹ́wò sí ọ̀gá wáṣẹ́ amẹ́dá nàbíbù ìjọba mo fi jọ tí màá pàdé ọba tó ní mi búra ẹni tí ó kú kú ẹni tí ó ṣèṣe ó ṣèṣe ẹni tí òun ọlọ́pàá máa kú à ń bẹ̀ yẹn jọ náà ni. kẹ́hún níyì kéwọn ní yàgbà ọ̀gá mi ò fura ni ṣé amúdà làbíbù ìjọba àwọn rèé pé olórí ire ni wọ́n ni wọ́n àmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn olórí ibú pọ̀jù olórí ire láàrin wọn. sáàkùmọ̀sọ̀ sùmúrà ìtura lẹ̀ bọ́ọ̀tì àwọn ti ròyìn pé àwọn eléyè èèyàn ni wọ́n wọ́n àmọ̀ ẹgbẹ́ èèyàn rádaràdà lọ́pọ̀lọpọ̀ wọn. ẹnìkan yóò máa kọ́ bọ̀ mí lọ́fun tó o bá lọ́rọ̀ tó fẹ́ bá mi sọ jẹ́ ká pèrè wá sójú àgbò jẹ́ pàdé lọ́nà láyìn ṣẹ́bọ́n níbi tá a ti lẹ́kọ̀ọ́ mọ́ra wa gbàwá wà nílò bù ẹ dẹrù tẹ dẹwọ pẹ̀lú àfáwá sí wọn wàláì rọ ni tẹ ẹ bá wá pé ẹ lè lọ pé tẹ ẹ bá wá pé ẹ wàláì rọ bùlì kàába kúránì rẹ tí o bá dàrú tí o bá bàjẹ́ kò lè tó ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ sùmọ́láàtì lè mú mi nì ta ló láàfa ìṣe wàhálà ta ló láàfa ìjà kò tí ì dé lẹ́ni fi júbù ni àrùn wafili kidaabi makirumatun walimari bi dumuni la yajumi na likadari malam yusuf malam yusuf aburo oni sẹyin lẹ́yìn ikú baba Ọlọ́run ní dá ìlàmù kò ní ra ìlàre yọba ni tẹ baba náà sáfẹ́fẹ́ rẹ̀ ẹ lọ chẹẹkì àwọn àfààyàn o torí ẹlòmíín lẹfẹ wá kí tó náà ti múra wọn wá tó bá dogun tó bá dọdẹ Ọlọ́run ní jẹ jẹ bí o torí wọn sọ pé tàwọn kan ti ṣáájú o